ẹ jẹ́ ká gbọ́rọ̀ táwọn alájátù dá ìmọ̀ sọ e, eléyìí fatuwa eléyìí lè ní gbára lé o wípé àwọn alájátù dá ìmọ̀ wọ́n bá dáa Ali ibn Hasan al-Halabi ní 1419 máa dẹ̀ sọ bí wọ́n ṣe bá dáa rẹ̀ máa dẹ̀ mẹ́rin wá lórí pé irú ẹ̀ wọ́n mọ́ ń bá dáa yẹn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wọ́n bá yín sìn. ibo wa lọ́rọ̀ wà ń bì ibi tọ́rọ̀ wà tèmi ti sọ wípé àwọn alájátù dá ìmọ̀ wọ́n pe Ali Hasan al-Halabi wọ́n pẹ̀lú ní bídíà pẹ̀lú fatuwa yìí òun náà níbi tán ti sọ yí pé wàhálà kàtíbìhì wà náà ṣídìhì ìlànà tàwùbà wọn ló jọ̀ràn yàn lórí ẹni tó kọ tíra yìí àtẹni tó ń tẹ tíra yìí tó ń fọn káàkiri kí wọ́n ànáǹsì tàwùbà wọn ìlàlọ́hì báwọn ti túbá padà sọ́dọ̀ Ọlọ́run bá wọn ti sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run bá wọn ti túbá o fa iná tàwùbà tà lẹ́wùbà torí pé tàwùbà dájúdájú yìí ronúpìwàdà a máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn ni naam ibi tí masala wà èyàn lè sọ wípé ẹ́ àwọn alájẹ́tù dáímà àwọn ní kẹsẹ̀ ìlànà taubà ní kò túmọ̀ sí pé wọ́n ti pè wọ́n lóní bídá àá sọ wípé ọ̀rọ̀ tó ń sọ yìí ò rí bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé kò tútùmọ̀ wípé wọ́n ti pè wọ́n lóní bídá àwa sọ pé ó tútùmọ̀ sí pé wọ́n pè wọ́n lóní bídá ọwá kó kájọ gbé ìyẹ̀wò pẹ̀lú ẹ̀rí oyè bá yín sìn so kí wọ́n wá mọ́rọ̀ yín sìn kí wọ́n wá ní ẹ ẹ àwọn alájẹ́tù dáímà wọn àbá dá halabi kódà àwọn èèyàn ń kọ́ ń gbà yẹn ní Facebook alhamdulillah adúpẹ́ fọlọ́wọn bá o àwọn lájínà tó dáyímọ̀ ọ̀bàdá alábí wọ́n kà sí tàhírù fún ní o wọ́n kà sí nàṣíhà fún ní o wọ́n bá ń gbé káàkiri pẹ̀lú àìmọ̀ kan Allahu akbar tí wọ́n bá sọ wípé wọn bá dá ààrẹ àwọn sọ̀kan bá dá ààrẹ kí ló dé o ní wípé tó bá jẹ́ sí pé wọn àgbà pé alábí ti kó sí bídà ni wọn ní sọ pé kó ṣe táwọ́bà nǹkan tí ò bá rinlẹ̀ fún yàn ká pé wọ́n fún ní ọ̀rẹ́dùrù pé kò rinlẹ̀ fún wọn ní kó wulẹ̀ kó táwọ́bà náà kí ló dé nítorí pé àwọn bàbá ó yé wọn ìdáfi ní kó ṣe ẹ̀yìn lánà táwọ́bà wọn ní kódà kó kéde kó ànáǹsì táwọ́bà rẹ̀ ní pé májẹ̀mú tó wà fúnra àwọn tó bá ṣerú aburú báyìí nípa gbọ́dọ̀ ṣe ẹ̀yìn lánà táwọ́bà ni ọlọ́run bá lọ subhanahu wa ta'ala sọ wípé nínú suratul baqara ọlọ́run bá lè sọ pé ọlọ́run bá ní illal ladhina tábù wa aslahu wa bayyanu fa ulaika atubu bá ní àyàfà àwọn tó bá jẹ́ pé kí ni o tábù wọn ronú pé wàdà wà aslahu wọ́n dẹ̀ ṣàtúnṣe àwọn aburú tí wọ́n ń ṣe wà bayyanu tí wọ́n dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n ṣàlàyé àwọn aburú yẹn pé a ti jáwọ́ kó nbí kíní yìí o oyè báyìí sìn àwọn tí májẹ̀mú yẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá pé fa ulaika atubu àwọn ní èmi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa gba tawba wọn wa ana tawwabu rahim èmi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dẹ̀ ní kíni èmi ni ọba tó máa ń gba túbá ẹ̀dá ọba tó máa ń gba ìrònúpìwàdà ẹ̀dá tó sì jẹ́ ọba láàánú so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé pé illal ladhina tabu wa aslahu wa bayyanu oye báyìí sìn nítorí ẹ̀ làwọn alájẹ́tù dáìmọ̀ fi sọ wípé àwọn wọ̀nyí ó jọ ọ̀ràn ìlú wọn lórí kan ṣe ìlànà taubati ila Allah kan declare kan dẹ̀ announce kí wọ́n kéde ní gbangba páwọn ti ṣe tauba lọ́sọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àwọn ti kúrò níbi àwọn kan burúkú táwọn kọ́ a eléyìí báyìí ọwọ́ pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tó bá sọ fún èèyàn pé kéèyàn ṣe táwọ́bà eléyìí tó túmọ̀ sí òun náà ní kọ́gbà pé èèyàn ti kó sí nǹkan yẹn wọ́n dẹ̀ ti fi nǹkan yẹn rinlẹ̀ fún èèyàn ni náà fi sọ pé ah, nǹkan tó sọ nǹkan tó ṣe yìí o lọ tú bá kúrò ń bẹ̀ so ká lè gbà wípé a ní fi kíní yẹn rinlẹ̀ fún ọmọ ká lè gbà wípé a ní pè ọ́ ní nǹkan yẹn mọ́ a sì ní gbẹ́dájọ́ nǹkan yẹn lé ọ lórí mọ́ ó sì táwọ́bà lórí bá yín so ó sì táwọ́bà so wọ́n ní káwọn Ali ibn Hasan al-Halabi kó lọ sí tauba sọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala naam eléyìí báyìí nǹkan tó wọ́pọ̀ dáadáa lọ́dọ̀ àwọn onímọ̀ ni fẹ́ni tó bá mọ ìlànà àwọn onímọ̀ nígbà tó bá ń sọ̀rọ̀ ká lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn àfà nígbà tó bá fi nǹkan kan rinlẹ̀ fún èèyàn tó bá ti gbé ìdájọ́ léèyàn lórí ṣùgbọ́n ṣe máa ń sọ fún èèyàn pé kéèyàn lọ sí tauba nítorí pé wọ́n ti fi ìdájọ́ rinlẹ̀ fún òun náà nìyẹn ó ti báyìí sìn náà yóò wù mí kí n kà fún wa ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ nípa irú àwọn àlámọ̀rí báyìí láti jẹ́ kó yọ wípé tọ́pá sọ fún yẹn pé lọ túbá wọ́n ti gbà pé nìyẹn ti kó sí nǹkan yẹn nìyẹn o wọ́n dẹ̀ ti fẹ́ nìyẹn wọ́n dẹ̀ ti fi nǹkan yẹn rinlẹ̀ fẹ́ nìyẹn nìyẹn so nítorí ẹ̀ náà ṣe kí ni náà ṣe lẹ́nu yìí ó gbọ́dọ̀ lọ túbá kúrò níbi nǹkan tí ó ń pèpè sí orí báyìí sìn náà tí a bá lọ wo inú sahihu muslim ah okay ìyẹn tí ẹ̀kọ́ ni mo fẹ́ tí a bá lọ wọnú usulu sunna ibn abi zamanin usulu sunna ibn abi zamanin a rí nǹkan tí mo fẹ́ sọ yìí a rí ń bẹ̀ so ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí alimam malik rahimahullahu ta'ala tó sọ nípa àwọn qadariya wọ́n mú ẹgbà wá yẹn wá wípé akhbarani ishaq an lubaba an utbi عن عيسى عن ابن عن ابن القاسم أنه قال في أنه قال في أهل الأهواء مثل القدرية والإباضية وما أشبأهم من أهل الإسلام وني أفاوى عيسى أن أفاوى ابن القاسم ابن القاسم وني وصنق عن onífẹ̀ẹ́nú àwọn oníbídà gẹ́gẹ́ bí àwọn alkọ̀dáríyà àwọn oníbídà náà ń pè ní ahlul ahwa fẹ́ni tí ò bá mọ̀ torí pé ẹlòmínà tó máa ń sọ ẹlòmínà tó máa jiyàn pé ahlul ahwa ni wọ́n sọ wọ́n oníbídà wọ́n sọ pé táwọn afábà sọ pé ahlul àwọn oníbídà náà ń pè ní ahlul ahwa in tí ó jẹ́ kó yíwa náà ni annahu qala fi ahlil ahwa mithlil qadariyyati wal ibadiyya igbó wọ́n sọ nípa àwọn ahlul ahwa ẹgẹ́ bí àwọn kíni àwọn alqadariyya àtàwọn alibadiyya àwọn alqadariyya àtàwọn alibadiyya yẹn so yíba yín sìn so àwọn oníbídà náà ń pè bẹ́ẹ̀ àwọn náà náà ń pè ní kíni ahlul ahwa wa ma ashba'ahum àtàwọn tó jọ wọn min ahlil islam nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ممن هو على غير ما عليه جماعة المسلمين من البدع والتحريف بكتاب الله وتأويله على غير تأويله ní nínú àwọn tó jẹ́ sí pé ní láwọn tó jẹ́ sí pé mùsùlùmí náà ni wọ́n nínú àwọn tó jẹ́ sí pé wọ́n wà lórí àwọn nǹkan tó yàtọ̀ sí nǹkan tí àwọn jama'atul muslimin wà lórí ẹ̀ nǹkan táwọn àgbáríjọpọ̀ mùsùlùmí wà lórí ẹ̀ táwọn wà lórí ẹ̀ ń tiwọn tó yẹ pé nǹkan wà lórí ẹ̀ ó yàtọ̀ sí nǹkan táwọn àgbáríjọpọ̀ mùsùlùmí wà lórí ẹ̀ minal bidai ní ìmá ṣe bídá ni wà tàhrífì bí kìtàbíláhi wà tàwílìhì ala ghairi tàwílìhì àti ká máa yí tírà Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ká máa yí padà so ká sì máa túmọ̀ rẹ̀ lórí ìtumọ̀ tó yàtọ̀ fún túmọ̀ tó Ọlọ́hun Ọba tí ó gbà lérò wọ́n ní fa ulaik ibi tí mo ń lọ nìyẹn o fa ulaik àwọn owó náà sọ̀rọ̀ nípa wọn àwọn oníbídà àbí àwọn oníbídà bí àwọn alkọ̀dàríyà àwọn ìbàdíyà àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pọ́n wà ní orí nǹkan tó yàtọ̀ sí nǹkan táwọn àgbáríjọpọ̀ mùsùlùmí wà lórí ẹ̀ so ní ìmọ̀ ṣe bídà ní ìmọ̀ yìí tí ọlọ́run bá ìmọ̀ tú nítumọ̀ tó yàtọ̀ fún ìtumọ̀ tí ọlọ́run bá rí ká gbàlérò ni wọ́n ní fa inna ulaik wọ́n ní dájúdájú àwọn wọ̀nyí yustatabun a sọ fún wọn pé kan túbá a sọ fún wọn kan ti kí ni o a ní ẹ túbá so tá bá sọ fún ìyàbẹ́ kó túbá so kí ni wọ́n sọ ń sìn wọ́n ló ní bídíà ní wọ́n a wà sọ fún wọn pé ẹ tú bá kú mi táyé ìtẹ́ kó sí yìí ó yí báyìí sìn azharu dhalika am asaruhu wọ́n fi nǹkan yìí hàn ní àbí wọ́n gbé pamọ́ fa intaabu tọ́ba wá túbá agbàtàwùbá wọn wà illa duribat riqabuhum tán àbá ti wá di túbá àgè wọn ní orí ni litahrifihim kitab Allah nítorí pé wọ́n yí tírà Ọlọ́run ọba Allah subhanahu wọ́n yí padà wa khilafihim jama'atul muslimin àti bá ṣe ń yapa àgbáríjọ gbogbo mùsùlùmí wattabi'ina li rasulillahi sallallahu alaihi wasallam àtàwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba kí àtọ́lọ́ ọba kọ́ máa bá wàlí ashabihi àtàwọn sahaba nabi sallallahu alaihi wasallam wa bi hadha wọ́n ní pẹ̀lú nǹkan tá ó ti yé báyìí sìn so wọ́n ní waqad qala umaru ibn abdulaziz rahimahullah wọ́n ní dájúdájú umaru ibn abdulaziz kọ́lọ̀ nǹkan bá kẹ́ sọ wípé ar-ra'yu fihim nǹkan tó jẹ́ ìròrí mi nípa irú àwọn oníbídà yìí òun náà ni pé an yustatabu ẹ̀sọ̀ fún ọkàn túbá o fa in tábú tábáwá túbá agbàtàwó bá wọn wà illa tábáwá yarí uridu ala sayfi á expose wọn sí idà ni á gbé wọn jáde ẹ̀ á gbé wọn jáde tá a sì yọ idà lé wọn lórí wàdórí bàtìrì kọ́ọ̀bù hóum á sì gé orí wọn. wàmán kótìlà minhum ala dhalik ẹni tábà wá pa nínú wọn lórí irú rúrí yìí famirọ́fihù liwarọ́sátìhì ogún rẹ̀ àwọn tí ó jogun rẹ̀ náà ló ní o ẹ̀ lè annahum muslimun torí pé mùsùlùmí ni wọ́n. إلا أنهم قتلوا لرأيهم رأي السوء لرأيهم رأي السوء وني ní ẹnu pé a kàn pa wọ́n náà ni a kàn pa wọ́n nítorí ìròrí burúkú tí ń bẹ lórí wọn la fi pa wọ́n kí n ṣe pé tó wọ́n jẹ́ kèfèrí ó ti yé báyìí sìn kò ń ṣe nítorí pé jẹ́ kèfèrí náà eléyìí báyìí bó ṣe rí náà nìyẹn ẹ̀rí nìyẹn wípé tá bá sọ fún yàn pé ọya túbá wọ́n ti gbé ìdájọ́ lé lórí ni wọ́n ti gbé ìdájọ́ lórí ni so ní táwọn alájẹ́tù dá imá lásìkò bàbá bùn baz rahimahullahu ta'ala tàbí ń sọ fún mọ̀rọ̀dù ṣukuri eh, àti aliyu bin hassan alhalabi pé ẹ lọ sí ìlànà tauba yìí o tó ń ṣe gíní wọ́n ṣe ìṣìtàbà wọn wọ́n wá títúbá lọ́dọ̀ wọn pé ẹ lọ sí tauba ìtumọ̀ ní pé wọ́n ti gbà ṣe gíní wọ́n so kẹ wá lè bá a mọ́ kó n bí kẹ lè bá a kẹsẹ̀ yẹn lè bá a náà sọ pé fàyínà taubata tẹ́rìfìrù lẹ́hùbà fàyínà taubata tẹ́rìfìrù lẹ́hùbàta torí pé dájúdájú ìmọ̀ ṣe tauba ìrònúpìwàdà ó máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ ni so nǹkan yìí ti wà lórí yín ẹ ti ṣẹ̀ ẹ wà nínú kíní yìí in tí ó jẹ́ kẹ́ ara foríjì oníkẹ́ tí àwọn alájátù dáyímà tí wọ́n ṣe fún wọn ní àsìkò ní 1421 eléyìí táwọn èèyàn ń gbé káàkiri eléyìí báyìí sìn wọ́n jọ fún wọn wípé ó jó ọ̀ràn yẹn lé wọn lórí kan lọ sí ìlànà tauba tó yí báyìí sìn ìmọ̀bọ́yọ́jọ́ ti lọ́gán wàílá wàlá ìbí ṣe máa mú wá nìyẹn kódà ibi tí mo dé yìí bí ẹni pé mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni nítorí pé ní mẹ́ta ní mẹ́rin ní márùn-ún ní mẹ́fà ní méje ní twenty ní thirty wàlọ́ì yìí fi sàwádà yìí fi ṣeré yìí fi ṣẹ̀fẹ́ o yìí sì fi ṣe halẹ́ o wàlọ́ì mo lè mọ́ mú wá ní thirty kódà mo lè mọ́ wá ní forty tí màá mọ́ wá in forties in fifty ibi táwọn afáà ti ń lorú àwọn ọ̀rọ̀ yìí fáwọn tó yẹ kí wọ́n ti gbé ìdájọ́ lé lórí ó ti bá yín sìn so fáwọn tó yẹ kí wọ́n ti gbé ìdájọ́ lé lórí lórí wípé nǹkan tẹ́ lọ ṣe nìyẹn kódà ń bíi Sahnun tó bí léèrè nípa wípé ẹn tó sọ wípé inna Jibrila akhta'a bil wahyi ẹn tí ó bá sọ wípé dájúdájú Jibril ó ṣàṣìṣe pẹ̀lú wáhíù tó gbé wá ni ẹni tọ́lọ̀mọ̀ àlékẹ́lá tó rán sí kọlu jíṣẹ́ fún wa innama kana li Aliyi ibn Abi Talibin wa innama kana li Aliyin ibn Abi Talibin pé Ali ibn Abi Talib ló ní wáhíù yẹn illa anna Jibrila akhta'a al wahya pé Jibril kan ṣàṣìṣe ni ó yẹ báyìí sìn pé ah, wọ́n ní ìjẹ́rú eléyìí báyìí hal yustatabu aw yuqtalu wala yustatabu ìjà sọ fún pé kó túbá àbákà pa láì sọ fún kó túbá qala bal a à ni sọ pé a ní kó túbá ní o fa in taba tó bá túbá àgbà tábà rẹ̀ wà illa qutil tí ò bá túbá á pa ni so qila fa in shatama ahadan tó wá bí lórí pé tó bá bú èèyàn kan nínú àwọn sọ̀hábà ńkọ́ wọ́n bá yín sìn so kí ni bá fàyọ́ bẹ̀ ni pé bí ṣe máa mú wá lọ nìyẹn so eléyìí ọjẹ́ alákọ̀ọ́kọ́ so asọ̀wáìkù asọ̀wáìkù ni muharriqo wọ́n bá yín sìn asọ̀wáìkù ni muharriqo màá tó mú wá ń bẹ̀ náà nírú nǹkan tó jọ irú nǹkan tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ yìí bákan náà tahrimu alati torob wọ́n bá yín sìn tahrimu alati torob títí bàbá wa al-Albani tahrimu alati torb ma mú wọ́n bẹ̀ náà igi náà wíbà yìí sí so tí bàbá náà ń sọ ń bẹ̀ wíbà yìí sí so nípa ọ̀rọ̀ alisitaba so mo tó lè mú wọ́n bẹ̀ náà so bákan náà mo lè mú wá nínú manasikul hajji wal umra wíbà yìí so mo tó lè mú wá látọ̀dọ̀ Abu Mus'ab Abu musa al-Madani nínú Sunanu Tirmidhi tó yẹ pé àwọn náà àwọn náà sọ àwọn náà fi irú nǹkan yẹn rinlẹ̀ bóyá báyìí sìn bákan náà àwọn tíra oríṣiríṣi ń bẹ tá a lè fi ṣẹ̀rí fún wa kódà fatawa Nur ala Darb ó wà ń bẹ lọ́pọ̀ yẹn turu àpé fatawa tó máa ń kàrí fatawa ẹlẹ́ẹ̀kejì náà bóyá báyìí sìn so mo ní láti ka ẹlẹ́ẹ̀kejì náà then ibo ni ẹ̀rí wà ibo ni mahalu shahid nínú fatawa yẹn ibo ni ẹ̀rí wà ibi ni ibo ni ààyè ibi tí mo ti mú ẹ̀rí lórí pé àwọn alájàtú dáìmà wọ́n bá dá Ali Hasan al wọ́n yẹ bá yín sìn so then kí ni ẹ̀rí lórí wípé tán bá lórí gbólóhùn yẹn ó máa ń túmọ̀ pé wọ́n ti gbà pé nìyẹn ti kó sínú ìdájọ́ yẹn wọ́n dẹ̀ ti gbé ìdájọ́ yẹn lẹ́niyẹn lórí náà pé kó túbá so mo fi wá máwọn ẹ̀rí wá lórí pé irú ẹ̀ pọ̀ dáadáa lọ́dọ̀ àwọn sálàf tó sọ pé èèyàn báyìí o ẹ sọ fún un pé kó ṣe táwọ́bà lórí tó kó sí yẹn ẹ sọ fún un kó ṣe táwọ́bà tó bá ṣe táwọ́bà alhamdulillah ẹ̀ṣẹ̀ rẹ̀ ti lọ nìyẹn àgbà tí ò bá ti ṣe táwọ́bà ó ti bá ń ṣe yẹ pé ẹni tí ìkápá ń bẹ láti lù dájọ́ lé lórí ni wọ́n lù dájọ́ lé lórí tó bá yẹ kí tó ti ń lo ìdájọ́ ni ó ti bá ń sìn so eléyìí báyìí tí ó bá ti ṣe ibi tí agbára ọ̀ká ni wọ́n kàn tó pé ẹni kó túbá o tó bá alhamdulilayi tí ò bá túbá so àbá ti gbà wípé ẹni yìí sáti kó sí kinní yìí ná ó ti bá ń sìn so irú nǹkan bẹ́yẹn ó máa ń wáyé lọ́dọ̀ àwọn àfáà dáadáa so eléyìí ò tó nǹkan tí èèyàn kan wà máa gbé káàkiri tó wà rò pé àwọn ti rọ́rọ̀ tó wọ́n rò pé àwọn ti ní point láti wípé ẹ̀hẹ́n àwọn alájẹ́tù dáímà o wọn pé Ali ibn Hasan al-Halabi ló níbi dá àdúpẹ́ fọ́lọ́wọ́n bá o àdúpẹ́ o ẹ̀sọ́ fáfá àkọ́ jáde káfá jáde káfá ṣe táúbà ní o torí pa fáwọn parọ́ mọ́ Ali ibn Hasan al-Halabi ni èyí tí wà fi parí lónìí èyí tí fi parí tẹ́lẹ̀ ìbáyìí jàre tí fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí onígbẹ́wà rí kí mo sọ wípé ẹni tó jẹ́ olórí wọn tó ń bitterness ẹni yóò tọ́ kíkorò kéèyàn máa wà tú attacking yóò tọ́ wò ntí ibi tí o ti wá tọ̀ wòre ìdánilẹ́kọ̀ọ́ tó wá ń bọ̀ wá bẹ̀tí kọ́kọ́ fún wa ní clear lórí ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ wá yẹn tẹ́ni ó ti taste ẹ̀ o ní pé ìgbà èmi ti yanjú ọ̀rọ̀ tèmi ń sìn o ntí mo gbára lé lórí pé alájọ́tù dáímà wọ́n pe ali ibn hasan al-halabi wọ́n pè lónìí bídà àbí ẹ̀kọ́ ni mo dẹ̀ mẹ́rin wá lórí ẹ̀ so nítorí wá kù ni pé ẹni tí ó jẹ́ ẹni tó ń gbé kínní káàkiri táwọn èèyàn ń champion òye báyìí sì máa play ohun ẹni yẹn tẹ́ ẹni yẹn náà sọ wípé aljuwaini abulmaali aljuwaini olóní bídíà ni juwaini ẹni ẹ̀dẹ̀ sọ láwọn ọ̀nà tó pọ̀ gidi gan pé juwaini ẹ̀dẹ̀ nka tíra juwaini alwarakọ́ọ̀tì ẹ̀nka orí bá yín sìn so ẹ̀nka tíra juwaini ẹ̀nka tíra juwaini tó yẹ pé juwaini oníbídíà ni màá sọ bí màá pílì bí tẹ́ni ẹ ti sọ bẹ́ẹ̀ fún wa ìwà mẹ́rin wá lórí pé juwaini èso oníbídíà ṣẹ́rẹ́lẹ̀ tí mo fẹ́ fi ṣe fẹ́ ẹni yìí tí mo fẹ́ fi ṣe fẹ́ ẹni yìí ni pé mo fẹ́ jẹ́ kẹ́ni mọ̀ wípé tí wọ́n bá rò pé orí èèyàn kan bóyá èèyàn kan tiẹ̀ ṣe mistake níbi kan káàtì ọ̀wá sọ wípé mo tiẹ̀ ṣe mistake lórí ọ̀rọ̀ Lajnatu Daima èjò tó nǹkan tẹ́ gbé jáde tẹ́mọ̀ sí yẹ̀yẹ́ tẹ́rù pẹ́ ti rí nǹkan tẹ́ fi ṣe skọ́ọ̀tù mi tó ti pé mi ṣe mistake mo fẹ́ lo àsìkò yìí níbi tí mo dé yìí láti kí àwọn ọmọ ìyá mi dáadáa tó yẹ kí ngbà tọrọ yẹn jáde ngbà yẹn ti ń járin rìn àwọn àwọn yẹn ti kọ nǹkan lórí pé àfa ṣe mistake ni àwọn Lajnatu Daima wọn bàdá Halabi àfa ṣe mistake ni màá kà ń gbà mí màá kàn rẹ́rìn <laughs> ó ti bá yín sìn so àwọn ọmọ ìyá ti kọ́ dáadáa gan àwọn àfáà dáadáa àwọn àfáà súnnà àwọn àfáà gidi tó ẹ́pá ni àwọn dá gẹ́gẹ́ bí nǹkan tó hàn sí wa tá a mà gẹ́gẹ́ bí nǹkan tó fi hàn tó jẹ́ pé nǹkan bá fi hàn sí wa náà láfi ṣèdájọ́ pé báyìí sìn wọ́n kọ oríṣiríṣi nǹkan láti ṣàlàyé pé àṣìṣe ni mo ṣe nǹkan nǹkan ni bẹ̀t èmi kan wò pé èmi ò ṣàṣìṣe yìí tí mo ṣe wàláì mo sì dúró lórí ẹ̀ mo sì ní mo sì lẹ́rìí fún nǹkan tí mo ṣe ṣé ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo sọ níbi ìdáhùn bíi ìbéèrè tí mo dáhùn níjọ́ yẹn àwọn èèyàn rò pé bóyá bóyá nǹkan kan mo kàn ń sọ ni mo wà accurate lórí nǹkan tí mo sọ ẹ rí pé ńgbà tí ìgbà tí nam ẹ̀hẹ̀ mo dẹ̀ ti yanjú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kódà ẹ rí wípé ìgbà tí wọ́n challenge mi nígbà yẹn pé ọ̀rọ̀ yìí lé nǹkan kan pé kí n mú àwọn ibi tí alábí ti kún àwọn ọ̀rọ̀ níkùnkùn wá nǹkan yẹn tẹ́yìn yẹn rò pé bóyá mo kà sọ̀rọ̀ kan tí mo prove àwọn kìnìyẹn àwọn bídà àtàlábí kó sí mo ṣe kí ni mo list yẹn ṣùgbọ́n tó wá di pé àwọn ẹni náà ń sìn nísìn àwọn náà ń gbé jáde wípé ẹ alábí o àwọn alájẹ́tù dáyìmọ̀ àwọn àpé ló ní bídíà wọ́n kàn sí tàbírù fún ni so táwọn ń gbé káàkiri wọ́n rò pé àwọn rí nǹkan kan ó yẹ báyìí sìn so òun náà látún prove yìí. màá fẹ́ kọ́mọ sí nǹkan kan ni mo gbọ́ ìkànnú àwọn ọ̀rọ̀ wọ́n ní lájìnà dáyìmọ̀ wọ́n bá dá alábí yìí so torí wípé nínú àwọn fàtáyẹ̀ wọ́n ní kí alábí àti mùrọ́dù ṣìkú lọ ṣe taubá ibo wá lọ́rọ̀ wà ń bí ibi tọ́rọ̀ wà tẹ́mi ti sọ wípé àwọn alájọ́ ti dá ima wọ́n pe Ali Hasan al-Halabi wọ́n pẹ̀lú ní bídíà pẹ̀lú fatuwa yìí òun náà níbi tán ti sọ wípé wa ala katibihi wa nashirihi i'lanu tawba wọ́n ló jọ́ràn yàn lórí ẹni tó kọ tíra yìí àtẹni tó ń tẹ tíra yìí tó ń fọn káàkiri kí wọ́n ànáǹsì táwọ́bà wọn ìlàlọ́hì báwọn ti túbá padà sọ́dọ̀ lọ́wọ́ báwọn ti sẹ́rí padà sọ́dọ̀ lọ́wọ́ báwọn ti túbá o fa iná táwọ́bà tà tẹ́sífìrù lẹ́wọ́bà torí pé táwọ́bà dájúdájú yìí máa ronúpìwàdà a máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yẹn ni. ṣèyàn túmọ̀ sí pé kí ni wọ́n bá dá wọn lára àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ lélẹ́yìí kọ́nà ọba kò ṣe àná wa so tó bá ní kíyàn ṣe táwọ́bà nísìn ó ti túmọ̀ sí pé kí ni wọ́n bá dá ẹni ẹ tó bá yẹ pé nǹkan tó ní ṣe pẹ̀lú bídíà ni tó bá yẹ pé nǹkan tó ní ṣe pẹ̀lú kúfùrù ni wọ́n kà fara ẹnìyẹn tó bá pé nǹkan tó ní ṣe pẹ̀lú fíṣkù ni wọ́n fa sákọ̀ rẹ̀ nìyẹn náà kò ń ṣe bẹ́ẹ̀ ṣe báwa náà là ń sọ láti jọ yìí laysa kullu man waqa'a fil bid'ati waqa'at al bid'atu alayhi ṣe bí nǹkan tá ń sọ náà nìyẹn ṣe bí nǹkan tẹ́ẹ̀ fi bà dáa bàbá àbáàdì náà nìyẹn tẹ́ ń sọ ìtẹ́ fi bà dáa Sheikh Al-Albani àbí bà dáa ẹlòmíì náà ni ẹ̀ máa ṣe mistake ni ẹ wá tún sọ yín sí pé ó ti wà kọ́ àsínú ìrìjà so túnbà tó ti wá wà kọ́ ẹni náà fi wá ní kò lọ ṣe táwọ́bá ní torí ó túmọ̀ sí pé ó ti di mọ̀tẹ́dì tanakud àdà tanakud ṣùgbọ́n ilẹ̀ ń parọ́ ti pé lẹ́sẹ̀ kúlù mọ̀ wákọ̀ àfìlbídà wákọ̀ àtìlbídà eléyìí ليس كل من وقع في الكفر وقعت وقع الكفر ẹ̀yìn náà lẹ́ ń sọ ó jẹ́ pé tí lájínà bàbá sọ fún alábí wípé ó kó sínú dídí àìrìjá o ó ti wá túmọ̀ ní ìsìn pé kí ni wọ́n ti bà dá rẹ̀ ní mo rò pé gẹ́ẹ̀tì pọ́ìntì yẹn wọ́n ní bídí àìrìjá lélẹ́ yìí ni dẹ̀ wọ́n ní kéèyàn ṣe ní kò túmọ̀ sí pé ṣọ́mà ní òkè ìgbà nísàárè yẹn kan tí ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ń sìn ó ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kan nísìn àwa ní àti ẹlẹ́ṣẹ̀ ni ẹni yìí torí pé bá ní kíni ẹlẹ́ṣẹ̀ so ó bá tó ẹlẹ́ṣẹ̀ ni mẹ́lá nìkíní so tí wọ́n fi lè mú aṣọ pé túbá mi nǹkan tó ṣe yìí o ó túmọ̀ sí pé kíní àti pè ní ẹlẹ́ṣẹ̀ nìyẹn tàbá ní túbá mi bídíà tó ṣe yìí o ó túmọ̀ sí pé kíní so ṣe kọ̀rọ̀ bí hafidhahullahu ta'ala lórí kọ́ídà tuntun yìí nísìn mubtadi ni wọ́n torí pé wọ́n bá wọn ìkwánu àbí wọ́n bá wọn jáde wọ́n dẹ̀ padà wá ṣe astagfirullah ní gbogbo àwọn zùnúùbù wọn ni ó túmọ̀ sí pé mùtẹ́dì ni wọ́n tẹ́lẹ̀ ni bàtà yẹn ṣe wá ṣe aztec food láyẹn ìgbà yẹn náà ṣe wá kúrò nínú ìdíyà náà ṣe wá di sunni padà so tẹ́lómi bá kàn sọ̀rọ̀ wọ́n á believe pé kò sínú sísun lẹ̀ táwọn èèyàn ìyanjú àwọn nǹkan wọ̀nyẹn láṣìnà dáímà wọn bá dá alábi àti sọ fún wa dáadáa lẹ́yìn fatuwa 2021 yẹn òní sheikh ali hasan al-halabi ni wọ́n pàdé sheikh fauzan nígbò ní maka ta ló mú wọn lọ síbẹ̀ sheikh rabi ló mú wọn lọ síbẹ̀ that same 2021 fatwa jáde wọ́n sì padà pàdé sheikh fauzan lára àwọn tí wọ́n ṣe ìsdáàrù fatwa yẹn wọ́n tún padà pàdé sheikh alu sheikh mufti gangan tàtúnjọ discourse pọ̀rọ̀ Sheikh Albani at length tán ṣàlàyé àwọn kẹta wọn lẹ́yìn ẹnu wọ́n tún bèèrè lọ mufti oúnbẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹja wa ìgbà pé ṣáà lè máa lísìn sí Mashur Hasan àti Ali Hasan Halabi wọ́n lọ́mọ ìyá wa ni wọ́n wọ́n lè ní àwọn àkọ́tọ̀ kí lẹ́ tún fẹ́ Sheikh Fawzan ni wọ́n kọ tẹ̀kídìmù fún tíra àdáwsàrí wọ́n dẹ̀ kọ síbi mùkọ́dímọ̀ tó kọ fún tíra dáúsàrí wọ́n ní ọmọ ẹ̀yà wa ẹ́ Sheikh Ali Hasan al-Halabi wọ́n dẹ̀ advice wọn ni ṣùgbọ́n kọ́lọ̀ kó ṣàánú wa ni ṣàrí ìtẹ̀yàn bá ti yúzù mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ́ ìkáyọ̀ ń kúrò <laughs> kò ń kúrò bọ̀ ní years later wọ́n á ní tí àwọn èèyàn ò rí tẹ́lẹ̀ láti tí wọ́n rí pé ah, kí ní ẹ̀rọ nǹkì torí gbogbo àwọn ẹ̀rí tó padà rí tó fi kúrò lẹ́yìn jàbàtà náà la fi hàn wọ́n gbà yẹn ṣùgbọ́n àwọn ẹ̀rí yìí ò tá ń gbà yẹn kó tó di pọ́n padà wá ka tíra ṣékọ̀rọ̀ bí tó fi wá tàrà já ní nǹkan bí five years lẹ́yìn ìgbà tí àjọ ṣe nìkan ṣe jàbàtà òun náà wá fi ń ṣe ẹ̀yẹ́ ń sìn ni wọ́n mọ̀ lálàsẹ́ nísìn wàrà sára àwọn tán dìfẹ́ǹdì kìíní ẹ̀ káàkiri ń gbà yẹn ọ̀hún náà ni tó ṣe pé àwa tá à ń sọ ń gbà yẹn àmọ́ sọ so ní ìsìtẹ́wá tó láàmọ́ sọ ń sí náà àtún ní kò ní dùn wa lọ títí kọ́lọ̀ ń ṣàṣàánú wa kó jẹ́ kí gbogbo wa ká lè rí ẹ̀yọnu rẹ̀ kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé then fún àwa ikwa mo ní mi ìfẹ́ sọ̀rọ̀ lórí iṣu ìmọ̀ so ẹlòmínú wa a máa tàtà bá àwọn kìíní káàkiri àwọn èsì táìmù ara wa gan nǹkan tó máa wúlò fún wa pọ̀ ńlẹ́ ẹ jẹ́ ká gbajúmọ̀ yẹn mo sọ fún yìí kánú àwọn ọmọ tó ṣe wọ́nran wọ́nran káàkiri ẹ ó wá sí mọ́ṣáláṣí ní nǹkan bí ọdún bíi mẹ́rin ọ márùn sẹ́yìn ló ń lé kókó ọ̀rọ̀ alábí náà ni tí ó ń bá mi fà lọ́dún yẹn ni mọ́ ọ̀rọ̀ ṣe kọ̀rọ̀ bíi mo wá ń sọ fún wípé kì í ṣe fàwùzánù ni tí ẹ̀ ń sọ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí lágbájá ó ṣe báyìí ó kó sí nǹkan ó kó sí nǹkan báyìí wáyé táwọn afá yóò bá dá ẹni yìí ni sáwájọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe kọ̀rọ̀ bí kankan wọn mo bífọ̀ ká tó débẹ̀ mo á béèrè lọ́wọ́ rẹ̀ mo ní kí ni àwọn sìfátù sabr tí àwọn àṣà ìrànṣe ìfúbátù rẹ̀ kò lè mẹ́ṣọ̀n ẹni yìí sì lára àwọn ọ̀gá nílọrin nísìn ni o àti ọmọ kéèké lára àwọn kéèké tí wọ́n láwọn kéèké bí i under thirty ọgbọ́n ẹ̀ṣẹ̀ lé thirty díẹ̀ kó lè sọ àwọn sífàtù sọ́bù táwọn aṣáìrà ń ṣe ìfìbátò ẹni ó lè rẹ̀ sọ pé lágbọ́yá mùtẹ́rì lágbọ́yá mùtẹ́rì so kí ni àti sọ́ di bí Man U àti Arsenal ni so jẹ́mọ́ ẹja pẹ̀rẹ̀ àṣà kìí into ẹ̀ka mọ́ ẹ̀jẹ̀ ká lọ kọ́ níbi ọ̀rọ̀ akídà ní níbi ọ̀rọ̀ fíkìwù ní tọ́mọ ní lágbájá mùtẹ́dì ni wọ́n tó ń sọ fún wa ní pé wọ́n fẹ́ jẹ́ ká kó sí pańpẹ́ rẹ̀ mo ṣe pé ẹnìkan máa pariwo káàkiri nísìkò wá ní líìsì àwọn èèyàn tó ti bà dá about five hundred names <laughs> ló ti wà lọ́rùn ìsìn ó wà tún jí láàárọ̀ ọjọ́ kejì àlótú fẹ́ kún líìsì yìí náà ó wà gbé yẹn lọ́bọ́ lọ́wọ́ ọba ó wà rò porí nǹkan gidi gbé lọ́bọ́ lọ́wọ́ ọba ó jẹ́ bá rẹ sọ̀rọ̀ àwọn àfá ń sọ̀rọ̀ pẹ̀pẹ́ láwújábù tẹ́rì nítorí pọ́n fẹ́ kó sí páńpẹ́ ni mo ṣe bó torí kó mọ́ gbé lístì káàkiri so ẹ má jẹ́ ká má báwọn èèyàn fa wàhálà ẹ̀bùrí páwọn sọ wọ́n ní ká wọ́n lísì sí lẹ́kṣọ́ àwọn àfá kò sí tó kàn yín pẹ̀lú yẹn opinion wọn náà sọ ẹ opinion wọn náà sọ issue táwa ní pẹ̀lú wọn ẹni fọ́sí Sheikh Rabi lé wa lórí agbapá fa súnà ńlá ni wọ́n ṣùgbọ́n yusibu wa yukhti kama yusibu ghayruhu wa yukhti so ẹ mọ́ jẹ́ kí kẹ fọ́sí wọn lé wa lórí pé ìtàn bá ti sọ agbọ̀rọ̀ gbá ẹ lè fọ́sí ẹ lé wa lórí ẹni Sheikh Rabi bá mú lọ́ta lágbogbo agbọ̀rọ̀ mú lọ́ta ẹni tó bá mú lọ́rẹ̀ẹ́ wọn lágbọ̀rọ̀ mú ní kíni ọ̀rẹ́ ìyẹn ò kí ń ṣe Islam siku jamii yashiria wallahu alam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk